الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث الأربعين حدثنا عبد الله بن صالح قال حدثني الليث عن خالد بن يزيد عن عبد الله بن دينار عن ابن عمر مر اعرابيا في سفر فكان أبو الأعرابي صديقا لعمر رضي الله عنه فقال الأعرابي ألست ابن فلان قال بلى فأمر له ابن عمر بحمار كان يستعقب ونزع عمامته عن رأسه فأعطاه فقال بعض من معه فما يكفيه درهمان فقال قال النبي صلى الله عليه وآله وسلم احفظ ود أبيك لا تقطعه سيطفئ الله نورك إبواوين الإمام أحمد أبداد إنه ترى إبواوين ونيسي ẹlòpẹ́ ń bẹ nínú dáadáa téèyàn ń ṣe sí òbí rẹ̀ pé kéèyàn ọmọ tún ṣe dáadáa sẹ́ni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ òbí èèyàn bàbá wa màmá wa lójú ayé wọn kò sí tàbí ṣùgbọ́n èèyàn máa ń lọ́rẹ̀ẹ́ kan náà lè pọ̀ ọ̀rẹ́ lè kéré nítorí pé al-insanu madaniyun bi tab'ihi wọn náà ti dáyàn náà ni pé a lè dáyé gbé à ń bùkátà láti bá àwọn èèyàn ṣe wọn bá lágbájá ṣe wọn bá dàmẹ̀dọ̀ ṣe wọn bá dóòlà ṣe ibẹ̀ nìyẹn ti lẹ́nìkan tí ó di ọ̀rẹ́ mọ́tímọ́tí tẹ́ pé ọmọ fọ̀rọ̀ rẹ lọ àwọn náà máa fi tiwọn lọ ọmọ wá wọn láwárí nígbà tó o bá rí wọn àwọn náà máa wọ láwàárí nígbà táwọn náà bá rí ọ ibi tí wọ́n ti pé ìfẹ́ ó ti wà àárín yín nù tó tọ́mọ bá ti wà pẹ̀lú bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tó náà ti gbájú tó nǹkan mọ̀ yóò ti máa rá àwọn kan bẹ́ẹ̀ pẹ̀lú bàbá rẹ̀ pé àwọn eléyìí o àwọn èèyàn tí bàbá kà kún àwọn èèyàn tí bàbá máa bá ti rìn so àwọn eléyìí àwọn náà ni wúdú àbí àwọn tó bìn táwọn tó bìn ọ̀rẹ́ màmá rẹ̀ àwọn ni wúdú ọmíkà so àwọn eléyìí nínú hadithi tó ti síwájú nípa ń tá a máa ṣe fáwọn òbí wa a ti rí hadithi tó sọ fún wa nípa ká máa pọ́n àwọn ọ̀rẹ́ àwọn òbí wa lé. إكرام صديقهما kọ́mọ sàpọ́nlé àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ àwọn ọ̀rẹ́ ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá àti ìyá ti kú lẹ́yìn ìgbà tí bàbá nìkan ti kú ọrẹ bàbá lẹ́yìn ìgbà tí ìyá nìkan ti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbà wa tá à wọ́n lè jẹ́ pé ìtumọ̀ kan náà ni wọ́n jọ kó sínú pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì tọ́jọ́ wọn ṣùgbọ́n kọ̀ọ̀kan ó lè lálékún ìtumọ̀ kan tí ò sí láàrò mi. nítorí pé àdìsí tánàbì sallallahu alaihi wasallam ń fi sọ fún wa ní pé nínú ojúṣe márùn-ún tó ṣẹ́kù tó mọ́tún ṣe fáwọn òbí rẹ̀ lẹ́yìn ikú wọn tàbí mẹ́rin ọ̀nà ni ìkírọ́mù sọ̀dẹ̀ẹ́kìhìn kó sàpọ́nlé ọ̀rẹ́ àwọn méjèèjì. tó wọ́n ní mọ́rọ̀ ẹrọ bí أعرابي في سفر فكان أبو الأعرابي صديقا لعمر رضي الله عنه عمر أبي بن عمر ó ń rìnrìn àjò lárúbáwá aróko kan òun náà wá rìnrìn àjò alàrọ̀bí lédè lárúbáwá ó yàtọ̀ sí alàrọ̀bí alàrọ̀bí ó yàtọ̀ sí alàrọ̀bí alàrọ̀bí pẹ̀lú àlékún hamza ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí al-Arabi láìsí hamza ẹ̀ ń bẹ̀ nítorí òfin tó sọ pé az-ziyadatu fil mabna taqdi ziyadatan taqtadi bi ziyadatin fil ma'na tí iye harafi tó ṣe àgbégùn gbólóhùn ẹyọ kan tọ́ba pọ̀ ju ìyá àràfi tó ṣàgbégun gbólóhùn míì lọ ìtumọ̀ èyí tí àràfi rẹ̀ pọ̀ yọ pọ̀ ju èyí tí àràfi rẹ̀ pọ̀ tó lọ bẹ́ẹ̀ lè di lárúbáwá ìgbà tí hamza ti lé lára al tó di Arabi tó tún ní àlékún alif lẹ́bàá parí Arabi ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí al-Arabi al-Arabi ìtumọ̀ rẹ̀ ní lárúbáwá kan al-Arabi ó túmọ̀ sí lárúbáwá aróko kan nídìí kan ẹsẹ̀ máa fẹsẹ̀ sọ̀rọ̀ tó gùn kan fún aróko kìíní kan al-Arabi lárúbáwá aróko plural rẹ̀ ní al-Arab. al al-a'rabu ashaddu kufran wa nifaqa ẹni tí ò gbéde lárúbá àwọn lárúbá náà lọ́lọ́run bá wí o fi ọlọ́run ti sọ pé àwọn ni mùnáfíkì àwọn ni nígbà tó ò gbéde nítorí pé ńgbà dáná bí sallallahu alaihi wasallam tó ń bẹ nínú ìlú Madina àwọn kan bẹ ní àwọn àgbèríko táwọn ò sí nínú ìlú àwọn ẹni tí ń bẹ ní gbèríko yẹn àwọn ni àrọ́ọ̀bù lárúbáwá àròkò sọ àwọn eléyàn lọ́lọ́wọ́n bá ń báwí nítorí pọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìdìde tá dìde rírè tí wọ́n rè wọ́n wọ́n rè wọ́n lórí jíjẹ́ mùnáfìkì sọ àwọn ni ò jẹ́ mùsùlùmí gidi ní ti pé lárúbáwá tí wọ́n á lárúbáwá lọ́lọ́wọ́n bá ń sọ kọ́ bá sọ àlẹ́ àrọ́bù plural al-Arabi lárúbáwá ẹ̀yọ̀ kan ní ọ̀làjú al-Arabi àròkọ al-Arabu jamu al-Arabi nù ọjọ́ bó ti ṣe jẹ́ sáré torí ẹ̀ kò túmọ̀ sí pé àwọn ilé òsínú àwọn àrọ́bù àwọn mọ́mìnì tí máa ní wọn ní agbára gidi wọn àná ṣùgbọ́n ọlọ́run sọ wípé ètò pọ̀ jù nínú wọn ń gbà yẹn àwọn ni mùnáfìkì wọn pọ̀ jù àwọn sì ní kèfèrí wọn pọ̀ jù tọ́ àròbí kan aróko lárúbáwá ó rìnrìn àjò Ibn Umar náà sì wà lórí ìrìn àjò. wọ́n wá rìn kóra wọn àròbí ìyàrá oko yìí bàbá òun sì fún bàbá ibn Umar ó jẹ́ ọ̀rẹ́ fún Umar ibn pé Umar alábàápàdé bàbá sọ fún Umar nínú ẹgbàá فكان فكان أبو العربي ọrụ لعمر بابا lárúbáwá aróko dị ńlọjẹ ọ̀rẹ́ fún Umar radiyallahu anhu ìyẹn pé ọmọ pàdé ọmọ ọ̀rẹ́ rẹ̀ ọmọ ọ̀rẹ́ bàbá wa pàdé. àwa tá a jẹ́ ọmọ ọ̀rẹ́ bàbá tiẹ̀ yẹn ni pé ọmọ ọ̀rẹ́ pàdé ọmọ ọ̀rẹ́ bàbá rẹ̀ so àròbí wa sọ pé arúgbó yẹn tí bàbá tiẹ̀ jọ rẹ̀ fún bàbá Ibn Umar alẹ́ sita Ibn Fulan tí èso ọmọ alágbájá ni ó yẹn ni kó ọmọ alágbádá tó jẹ́ ọ̀rẹ́ bàbá mi ọ̀lẹ́bẹ̀lẹ̀ ní bẹ́ẹ̀ ni ìyẹn ni pé bàbá rẹ ọ̀rẹ́ bàbá mi ni bàbá mi ọ̀rẹ́ bàbá rẹ ni. Ibn Umar wa pàṣẹ pé kí wọ́n fún un ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó ń mú lẹ́yìn. kẹ́tẹ́kẹ́tẹ́ kan ń bẹ tí Ibn Umar mú nínú wa mi Umar gun lọ wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ pé kó wọn máa gùn bó ṣe wá kò túmọ̀ sí pé Umar àmọ́ hàn pé lárúbáwá aróko yìí kò ní nǹkan tó ń gùn so òun á fún ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó jẹ́ pé ó mú lẹ́yìn pé kò ná oògùn lọ́dọ́ rìnrìn ni wọ́n wà Ibn Umar fún wa tú láwàní kúrò lórí láwàní rẹ̀ ti ń bẹ lórí ó tún kúrò ó tún fún lárúbáwá roko yìí. فقال بعض من معه Akpa kan náà àti àǹbẹ na Ibn Umar wa sọ fún Ibn Umar pé ẹ̀ma ìfi ìhìdọ̀rọ̀ hàmà bí o ti tó kókó fún sílẹ̀ méjì àbí kọ́bọ̀ meji ti to náà kó fún kɔbɔ méjì agbɔ gbọ́ pé ọmọ rẹ̀ bàbá rẹ̀ wọn náà ti to kókó fún kɔbɔ méjì náà kọ̀kọ́ <laughs> kí ló dé fi jẹ́ pé ìyẹn ni kéńgbà tí èsì àná yín èsì pé bóyá ó fún yín lọ́mọ òun á sọ pé òun gbọ́ dáná ju sallallahu alaihi wa sallam sọ pé ihfaz wudda abik sọ àwọn tí bàbá rẹ nífẹ̀ẹ́ sí má jẹ́ kí ìfẹ́ yẹn kó tán lórí tiẹ̀ gbogbo ẹni tí bàbá rẹ̀ nífẹ̀ẹ́ sí má ti torí pé bàbá mi lọ́jọ́ lẹ́jọ́ pẹ̀lú bàbá tiẹ̀ tó máa ń tọ́pọ̀ àwọn ọkọ̀ tá a fi ń ṣọ̀rẹ́ wó kálukọ́ mọ̀ wọn rẹ̀ àti báyìí ó ti sọ ọmọ ẹ̀kọ́ ayé ti darí ayé díjítà àtọ́ ajọ́ rẹ̀ dádì wọn gbà tí bàbá rẹ̀ jọ́ rẹ̀ dádì ọjọ́ mẹ́wàá kọ́lá nàbì sallallahu alaihi wasallam sọ pé ihfaz wudd abik sọ. So, àwọn ẹni tí bàbá rẹ̀ tó bá nífẹ̀ẹ́ sí mẹ́jẹ fẹ́ wọn bàjẹ́ lórí jẹ látọ̀pà má já ìfẹ́ ńdàmì sọyọ́tì fi ọlọ́hùn nùrọ̀ kọ́nà ọmọ tara bẹ́ẹ̀ pa ìmọ́lẹ̀ rẹ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé kálíbà àti ẹ̀wà jẹ́ni tí ọlọ́run kò ní pa ìmọ́lẹ̀ rẹ̀ akọ́kọ́ ń bùkátà láti máa ta lọ rẹ̀ bàbá wa kan sẹ́yìn mọ àwọn ọ̀rẹ́ bàbá yín because mo fẹ́ sọ ìfẹ́ yẹn ìfẹ́ jáda nù àwọn oníṣẹ́ kí n máa ta lọ́rẹ́ wọn náà ta lọ́rẹ́ bàbá rẹ̀ sẹ́yìn mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn ayé ti bàjẹ́ o ayé ti bàjẹ́ gan ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn kódà. àní wára àwa tá a jọjọ́ ma bàbá kan náà àní wára wa ambosibosi ma bàbá wa ọ̀pọ̀lọpọ̀ náà ni ti bàjẹ́ látòrí tiẹ̀ orí nǹkan kan ti bí ó ṣe dáa á máa wọ̀rẹ̀ dájú à ẹlẹ́yìn o inú nǹkan tó jìnnà gan ni láyè sí nítorí pé àwọn èèyàn síwájú kí la fẹ́ dà kí la fẹ́ rí owó wò là ń wá tọ́ wa ti bá àbí ò ti bà díẹ̀ lọ́ba nú ẹ̀ o ni ó kú wa. gbogbo nǹkan yẹn ò jẹ́ ká mọ àti ṣe àtúnṣe tó yẹ ká ṣàtúnṣe má. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn àmọ́ ta lọ́rẹ́ bàbá wa ta lọ́rẹ́ ìyá wa táàkì ẹ̀ ti ṣe dáadáa sí wọn lẹ́yìn ìgbà tí bàbá wa màmá wa ti kú sẹ́ni tí ò wo àwọn àbúrò rẹ̀ sẹ̀kan tí ò wo àwọn ẹ̀gbọ́n rẹ̀ sẹ̀kan ẹni tí mọ̀lẹ́bí ti dìdàkudà lórí tiẹ̀ sẹ́ni máa béèrè pé dájú òun tiẹ̀ lọ́rẹ̀ẹ́ kan dájú òun sọ̀tẹ̀ ní dájú a ti bá ìṣòro lápàdé láyé ni àfi kọ́nà ẹlẹ́dàá akọ́dá kọ́kọ́ sàánù wa torí ẹ̀ tẹ́ bá wá mọ àwọn ọ̀rẹ́ bàbá wa tán bí àwọn bàbá wọn àwọn ìyá àwọn tọ́jọ́ rẹ̀ ìyá wa àwọn bàbá tọ́jọ́ rẹ̀ bàbá wa táwọn bá kú tán a tún nídìí láti mọ àwọn ọmọ wọn gẹ́gẹ́ bá àwọn ọmọ wọn náà ò ṣe bùkátà àti gbàgbé àwa náà nítorí ìgbà táwọn sì wà láyé àmọ̀pọ̀ rẹ̀ bàbá wa ìgbà táwọn kú tán àwọn ọmọ ọ̀rẹ́ bàbá wa bẹ́ẹ̀ náà làwọn ọmọ tiwọn náà máa pé ẹ̀yin náà àwọn ọmọ ọ̀rẹ́ bàbá àwọn àwọn ọmọ ọ̀rẹ́ màmá wa àwọn náà máa sọ fẹ́yìn náà pé àwọn ọmọ ọ̀rẹ́ màmá àwọn lẹ́yìn ǹjẹ́ àwọn á ń ṣiṣẹ́ tọ gbogbo ka ìmọ̀nì owó bani lọ́kàn jẹ́ kò jẹ́ nǹkan tó dùn máyà pé àwọn èèyàn kó ń kó jábele ni wọ́n bá kábà ẹnìkan ọ̀dààmú pẹ̀lú ẹnìkan mọ́ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ má já okùn fẹ́ tí ń bẹ láàrin bàbá rẹ̀ àtàwọn ọ̀rẹ́ wọn kọ́lọ̀ wọn má tara bẹ́ẹ̀ kọ́ má tara bẹ́ẹ̀ kọ́ má pa ìmálẹ̀ rẹ a sì mọ̀ yìí pé gbogbo ìyànjú tọ́mọ èèyàn bá gbà láti pa ìmálẹ̀ rẹ eré lásán ni lẹ́gbẹ̀ẹ́ ká kọ́lọ̀ wọn bá gan lọ́pàá ìmálẹ̀ rẹ kọ́lọ̀ ń dákun kọ́ má pa ìmálẹ̀ wa àbùkátà láti rí i pé àwìn àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ alábàáṣe àwọn bàbá wa àti ìyá wa a gbọ́dọ̀ mú wọn dànù owó gèdè gbé bàbá wa ti kú káwa ní kò sí tọ́kàn wa pẹ̀lú wọn a gbọ́dọ̀ síbẹ̀ gbogbo àwọn ọmọ tí bàbá wọn kú àbí ìyá wọn ni tí wọn dá àwọn ọ̀rẹ́ alábàáṣe ojúlùmọ̀ bàbá wọn màmá wọn tí wọn dánù ọdájú pé dáadáa ni wọ́n wá fojú wọn nítorí pé ńgbà tẹ́yìn bá ń ṣe dáadáa sáwọn ẹni tó jẹ́ alábàṣe bàbá yín alábàṣe ìyá yín wọ́n máa tara ti yín rántí bàbá àti ìyá yín wọ́n máa fàdúrà ránṣẹ́ sí wọn eléyìí pàtàkì púpọ̀ ó nídìí kankan lọ́dọ̀ wọn wọn ò lè tan ara rẹ jẹ ìwọn àti mi nídìí kankan lọ́dọ̀ ẹnì kankan kẹ́ni máa ṣe kíní kan ìwọn máa wá wọn wọn á máa fi tìtorí rẹ tọrọ owó lọ́dọ̀ ìyàn. ìwọ bàbá tó ní gbogbo ilé ayé irọ́ rẹ láì ó sì gbàgbé pé kí àgbàdo rẹ ó tó dáyé lọ́lọ́run ti ṣe ń tàkùkọ kálukú jẹ eléyìí jẹba ẹgbẹ́ wa tó tẹ̀lé lẹ́yìn àwọn alásòdò Ibn Umar radiyallahu anhuma an rasulillahi sallallahu alayhi wa sallam qaal inna abarra al-birr. أن يصل الرجل أهل ود أبيه إليه جداد nínú ìṣe dáadáa irú ìtaníká ṣe sáwọn òbí wa èyí tó dáa jù nínú rẹ̀ an yasila ar-rajulu ahla wuddi abihi náà ní kí ọ̀yìnyàn kọ́ máa ṣe dáadáa sáwọn èèyàn ẹni tó jẹ́ ọ̀rẹ́ bàbá rẹ̀ àwọn èèyàn tó jẹ́ èèyàn ọ̀rẹ́ bàbá èèyàn àwọn ọmọ rẹ̀ ni àwọn ìyàwó rẹ̀ ni àwọn àyíká rẹ̀ ni àwọn àbátan rẹ̀ ni ha tí èsì ọmọ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi nì tí èsì ọmọ ọ̀rẹ́ àbúrò mi nì so àwọn náà tún máa tara bẹ́ẹ̀ wọ́n tún máa rántí òbí rẹ̀ ni ilé ìjọba lẹ́yìn rẹ̀ ọ̀fẹ́ wa gbé àkọlé kan ó gbé wa pé báàbò la taqta' man kana yasilu abaka fayutfa'u nuruka ó ní ọdọwọ rẹ o ọ gbọ́dọ̀ ń ẹni tí bàbá rẹ máa bá ti dànù lẹ́yìn ikú bàbá rẹ máa ń wò wọ́n dànù kọ́lọ́n kámábà wà á tara rẹ̀ pa ìmálẹ̀ rẹ̀ kámá tara rẹ̀ kámá fi pa ìmálẹ̀ rẹ̀ tọ́ ẹni tí bàbá rẹ̀ ti ń ṣe dáadáa sí ò lè já wọn dànù ẹni tí bàbá rẹ̀ ti ń ṣe dáadáa sí ò lè pé kò sí ń tọkàn wọn pẹ̀lú wọn. wọ́n gba ẹ̀gbà wá wá látọ̀dọ̀ Sa'ad ibn Ubada az-Zuraqi ó ní bàbá òun Ubada az wọ́n sọ pé kuntu jalisan fi masjid al-Madina ma'a Amr bin Uthman mo jókòó ń jókòó ní masalasi Madina masalasi anabi Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú Amr ọmọ Uthman. تابعين لبوباوي وياي فمر بنا عبد الله بن سلام عبد الله بن سلام بالتخفيف أبي عبد الله بن السلام بالتثقيل عبد الله بن السلام أو كان من أقول ما هو أهل الكتاب هو يهودي precisely أو كان أقول ما هو عبد الله بن السلام wọ́n wá kọjá wọ́n kọjá gbabi tí àwọn bàbá yìí jókòó sí àti Ubada az-Zuraqi àti Amr ibn Uthman wọ́n gbé Abdullahi ibn Salam kọjá muttaki'an ala ibni akhi lẹ́ni tó rọ̀gbọ̀kú sára ọmọ tọ́mọ àyà tiẹ̀ bí ẹni pé ọmọ ọmọ ìyá rẹ̀ òun ní ń fà á jáde kò sì lè dá dúró ṣùgbọ́n ń ṣe lọ́rọ̀ gbọ̀kú sára ọmọ ọmọ ìyá rẹ̀. فنفذ عن المسجد عن المجلس عمر بن عثمان tó bá dìde kúrò láyé ibi tá jókòó sí òun ثم عطف عليه ليلة إن عبد الله بن السلام لبا فرتي عمر بن عثمان pẹ̀lú ọmọ ọmọ ìyá rẹ̀ tí ń fà á lọ ní tẹ̀tẹ̀. lẹ́yìn rẹ̀ ni amúrò bin usman lọ́wọ́ padà bá wọn. فقال شوف بابا تمي عبادة الزرقي أو أنصف عمرو بن دينار يكي ماذا شئت ماذا شئت عمرو بن عثمان ماذا شئت عمرو بن عثمان ماذا شئت عمرو بن عثمان أو لا ميجي وعمرو بن عثمان tí wọn náà fi dìde tí Abdullahi bin Salam tó fi rọgbọ kú sí ọ lára kí lọ wá kí lọ fẹ́ kó nǹkan nǹkan tó ń sè wá. ṣé é ṣe pé òun ṣe kárí kálí bá àmọ̀ pọ̀ láàánú àwọn àgbàlagbà ń pọ́n wọn lé kí lọ wá bẹ́ẹ̀ lábínú ẹnì kan máa ṣe nǹkan tí ò yọ ó béèrè lọ́dọ̀ kí ẹ ti bọ́ wá dẹ́yìn ọlọ́mọ sọ̀rọ̀ rẹ̀ láì dágẹ́ bí yóò bá lẹ́kọ̀ọ́ tẹ́gbà wọn ti wọn wọn gbádùn pọ̀lọpọ̀ sí àtàtà yorùbá àṣà ẹni tí ò gbádùn tí ò máa ti ń ṣe ni ẹnìkan ṣe kankan kò yẹ ó bi léèrè ni yìí ti pé lẹ́yìn ló ti wá lọ máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa ètò túmọ̀ sí pé jó lọ́pọ̀lọpọ̀ yorùbá àwọn ẹni tí máa ń sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì dáa tí ó dojú rẹ̀ tí wọn ò ní lè sọ́mọ́ ṣe eléyìí kìí ṣe ìwà gidi kìí sì ṣe ìwà tó yẹ ká bá lọ́dọ̀ ọkùnrin torí rẹ̀ pé kódà kò yé obìnrin. Ubadah az-Zuraqi wọ́n sọ fún Amr ibn Uthman madha shi kí ló ń wá kí ló ń wá lọ bó ṣe yẹ kí èèyàn rí nù. èsì kíkà máa pàdé ara yín ká máa ṣèṣe pé fẹ́ràn ara yín ká máa ṣèṣe pé ah, masha Allah la quwwata illa billah tó ní ma pé masha Allah náà ní la quwwata ń ba tiẹ̀ jẹ́ ni gbogbo náà àwọn àtàrà dáradá yẹn kò yẹ ká ba lọ́wọ́ mùsùlùmí nítorí pé ìjàmbá kan tó tẹni tó ṣe pé ń yọ sí ọ níyọ ọ̀rẹ́ nígbà tó ti jẹ́ pé ọ̀tá rẹ ni ọ̀tá burúkú tó fojú pamọ́ sára ògiri sẹ́yìn ògiri níjọ́ tó bá padà lọ mọ̀ pé àsóhùn gangan ń jàmbá rẹ ní ti ń ṣe bí ọ̀rẹ́ ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ wàá rí i pé ìwọ náà wàá fáyà rẹ̀ wàá fáyà rẹ̀ tó pinnu eléyìí ẹ̀rí pé àwọn aṣíwájú rere nífẹ̀ẹ́ kọ́ lélẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ikọ́ ẹ̀kọ́ rere tó wà lọ́dọ̀ aṣíwájú rere àfi kí wọ́n kàn máa fi ọ̀rọ̀ aṣíwájú rere dá fìtínà lẹ̀ nísìnyí ìwà kan làwọn hù síbẹ̀ làwọn náà rí. ẹni ìdí orí pẹ́ẹ́nìkan ṣe nǹkan tí ọ̀dà ó sì lọ bá wàá sọ fún lójú rẹ̀ ẹni kọ́kọ́lọ́kọ́ ní ìsìn ọ̀rọ̀ ẹ̀yìn ní ló kọ́ tàṣíwájú rere tàṣíwájú rere wa máa ń sọ̀rọ̀ ẹ̀yìn báyìí ní sọ̀rọ̀ ẹ̀yìn báyìí torí ẹ̀ ó ní kí ló ń ṣe ìwọ هو الذي بعث محمدا بالحق تجي مسيونا وبابورا وباتونا النبي محمد صلى الله عليه وسلم قالوا دودو إنه لفي كتاب الله عز وجل إنه لفي كتاب الله عز وجل أو إلى مجد لا دادو أم بينين ترى الله وباتوغا تقبان لا تقطع man kana yasilu abak má jà ẹni tí bàbá rẹ̀ máa ṣe dáadáa má jà kulẹ̀ tí bàbá rẹ̀ máa ṣe dáadáa sí má jà kulẹ̀. sayutfa'u bidhalika nuruk kó a jẹ́ pé látàrí tó ṣe ń ọlọ́run abó kúkú pa ìmọ́lẹ̀ rẹ̀ yọ pa pin eléyìí túmọ̀ sí pé àwọn bàbá wa àwọn ìyá wa gbogbo ẹni tó ṣe wípé wọ́n fà mára wọ́n kó mára wọ́n ṣe dáadáa sí wọn wọ́n láàánú wọn má ti torí pé bàbá rẹ kú ìyá rẹ kú kó nílé yan ọjẹ mẹtìẹ bàbá àti ìyá tí wọ́n ń ṣe dáadáa sí yín ti lọ bẹ́ẹ̀ bá ní dáadáa kan gbẹ lọ bá wọn sáré nítorí àti bẹ́ẹ̀ ó ti dájú burúkú nù. No ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti dájú burúkú la taqta man kana yasilu abak bàbá rẹ lọ́ máa ń dórí tí òfin jẹ́ kí n ti ń bẹ láàrin àwọn bàjẹ́ òfin yọ fẹ́ yọ adá yọ dà sókun ìfẹ́ ti ń bẹ láàrin wọn kó gé dànù nǹkan tó tẹ́ bàbá rẹ lọ́rùn títí bàbá rẹ fi kú mẹjọ wa jẹ pé ń bọ̀ bá dórí jẹ ìwọ́n wàá ṣubú dànù àbí ló gé dànù pé kí ni bàbá lọ́mọ ọmọ tó kí lọ́ọ́ kè mí ọ̀pọ̀lọpọ̀ nígbà ọba lọ́bẹ̀ síbi ẹni tó mú kẹ́ńkẹ́ń ní kí lọ́kàn kí ni ọ̀kan èèyàn bàbá rẹ̀ nù èèyàn bàbá rẹ̀ nù tẹ́lẹ̀yìn ìjẹba àwọn ẹgbàá wa tó tẹ̀lé lẹ́yìn kò fẹsẹ̀ rìn lẹ́ńtì ẹ̀ kò fẹsẹ̀ rìn lẹ́ńtì. wọ́n látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn sọ̀hábí anabi muhammed sallallahu alayhi wa sallam oníkàfẹ́ ìtúkà anna rasulallah sallallahu alayhi wa sallam qaal inna alwadda yutawarath kò sí fẹsẹ̀ ẹni lẹ̀ abádúpẹ́ sọlọ pé wọ́n á máa jogún fẹ̀ látọwọ́dọ́wọ́. bàbá wa ló nífẹ̀ẹ́ nìkan bàbá wa kú ńṣe lọ́yẹ ká jogún ìfẹ́ tí bàbá wa ní sí i káàánú ọmọ fẹ́ lọ ìtumọ̀ rẹ̀ nù ìyá wa ló ń bẹ nìkan ṣe níṣe tọmọ ìyá kìí sálẹ o tó wa ní pé ìyá wa kú káwá sọ pé kó ní tìyàn múra rẹ̀ kálá àmọ́ eré kí la já ń dẹ́kun sí ẹni tó jẹ́ ọ̀rẹ́ ìyá wa ọkùnrin ni kéde ìsàlẹ ẹrí kámẹ bóde tó anijálẹ irú ẹ̀kọ́ ńlẹ Yorùbá ni sẹgbẹ àwọn ọ̀rẹ́ obìnrin tó jẹ́ abilékọ àwọn lè jọpin ọba wa lọ lo ẹgbà wa lòkulò lọba tó máa ṣe dáadáa sáwọn àlè ìyá rẹ̀ ibẹ̀ ni afẹ́ yàtá àtúnbọ̀ máa ṣe àdìdì pàmì ní yorùbá lẹ́wọ̀ sẹ́mi ẹ̀yin mọ̀ pé nígbà míì tí yorùbá bá ní ṣíṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn alábàáṣe tẹ́ rí yẹn aṣọ oríṣiríṣi wọn máa mú bí àwọn aṣọ ọmọ sukùl so àwọn kan lè mú aṣọ yẹ́lò káwọn kan mú green káwọn kan mú búlù àjọyọ̀ kẹ́nà gbogbo wọn ti wà àwọn eléyìí sọ pé iṣẹ́ títẹ́ dà wá pọ̀ àwọn eléyìí kú mọ́ mọ̀lẹ́bí ni wá àwọn eléyìí kú mọ́ àwọn ọ̀rẹ́ ìyá mi ọkùnrin tí ìjọ rẹ̀ òbí kí èsì ọkọ rẹ̀ irun wọn tó pọ̀ lọ àwọn obìnrin náà wọ́n tún lè wà lọ jantirẹrẹ tí wọ́n jọ rẹ̀ ọkùnrin gbàgbọ́ lẹ́yìn jẹ́ ẹ̀yin màdámù àwa lọ rẹ̀ <laughs> bàbá tó lòdì à àwọn tó lè lásọ oríṣi mẹ́rin báwọn àlè group one àlè group two àlè group three àlè group four kí yorùbá lẹ́nu wàláhì mùsùlùmí ẹ bá ń sáàbù wọn ẹ bá ń sáàbù wọn àwọn àlè náà tó kálukú ni wọn sì tún mọ <laughs> àwọn àlè bíi mẹ́rin ní gúrúùpù kan gbogbo wọn tún jọ mọra pé kọ́ńpìnì kan náà làwọn jọ ń ná àbẹ rí nǹkan náà bàbá òfò yìí ni kọ́mpìnì wọ̀ táwọn ná bí ẹni nájà àti ra bisikíìtì tòtẹ́lẹ̀ ìbá yé wa àwọn ọ̀rẹ́ tíṣẹ̀rí aṣọ kókó ṣe dáadáa sí torí pé wọ́n bá àjọ rẹ̀ bàbá rẹ̀ ọ̀rẹ́ ìyá rẹ̀ kìí ṣe àwọn ọ̀rẹ́ òfò kìí ṣe àwọn ọ̀rẹ́ karambà ní kìí ṣe àwọn ọ̀rẹ́ àgbákò àbáwọn ọ̀rẹ́ àdánù kìí ṣe àwọn síbẹ̀ yìí mọ̀ yìí pé ọgbẹ́ nínú àwọn ọ̀rẹ́ bàbá yìí tí mú bàbá yìí lọ lé ológun àbí òye wa ká wá sí yorùbá lẹ́wọ̀ wọ́n bẹ́ nínú àwọn ọ̀rẹ́ ìyá yín tó ń mú ìyá yín tójú bọ́ lé kí eserú àwọn olórí ibú yẹn ìdí sẹ̀rí àṣọ ikú kọ́mọ́dókun ọjà ọ̀pọ̀ tó bọ́ mi ọba tìyájẹ́ tí a fi kú ọba tí baba jẹ́ tí baba ti lọ ó tún á lọ máa lọ tí wọ́n mélòó adẹ́pẹ́tọ̀ kérémẹ́ńdé kan náà lọ fẹ́ lọ pẹ̀lú baba tiẹ̀ wọ́n bẹ nínú àwọn ọ̀rẹ́ baba yín yẹn tẹ́ kó lọ́kọ béèyàn ṣe mutí mọ̀ gbogbooro tó jẹ́ kó rí ọtí náà lọ́wọ́ ọba sọ́kọ́ anabi sọ pé bàbá ọ̀mù fi hàn ní ọgbọ́n ọgbọ́n anabi sọ pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ bàbá rẹ̀ nù irú ti yín kọ́ bàbá òfò bàbá ọlọ́tí òfò wọ́n bẹ nínú àwọn ọ̀rẹ́ ìyá yín tó ti pé àwọn gangan gangan lẹni tó mú ìyá yín dẹni tó jẹ́ pé ń yálè tẹ́yìn náà sì mà irú àwọn eléyìí kọ́ ni wọ́n ní kẹ́ ẹ máa jẹ kókùn kan ọjà bí ọba jẹ ọjà tá ń lokùn òfò ìyá tó kó bá bàbá rẹ ìyá tó kó bá ìyá rẹ tó jẹ́ kí wọ́n sorí ibùkún láyé ẹni tó da iná ní sẹ̀rí à ń sọ yìí kíkọ́ ọmọ jẹ́ kí okùn fẹ́ ti ń bẹ láàrin rẹ̀ àti bàbá àbí ìyá rẹ̀ ọjà àtọ̀sẹ́ni tó ẹ̀kú kò da àdánwò ni àsìmání àsìbárìn ni kì í ṣerú àwọn eléyàn ní sẹ̀rí à ń sọ kì í ṣerú wọn ní sẹ̀rí à ń sọ iṣẹ́ burúkú kan bàbá rẹ̀ ń ṣe ẹni tó kọ́ bàbá rẹ̀ sẹ́yìn ni wọ́n tún jọ dọ̀rẹ́ à kì í ṣerú wọn kìí ṣe wọn iṣẹ́ bàbá rẹ̀ sì ṣe kú ọ̀n kìí ṣe wọn. so ẹni tó da tọkọ́bì rẹ̀ dáadáa tóbì rẹ̀ kọ́ dáadáa lọ́jọ́jọ́ rẹ̀ títí bàbá rẹ̀ fi kú ìyá rẹ̀ fi lọ wọn ò fàìdá wọn ò fi mọ bàbá rẹ̀ wọn ò fa burú wọn ò fi kọ́ bàbá rẹ̀ irú wọn ni wọn sọ ikú kọ́ mẹ́jẹ̀ kó ọjà. Hmm. tẹwárí ẹgbàá wáyé wípé kàfẹ́ ìtúkà èmi ti tú ọ fún pé dájúdájú ànábì sallallahu alaihi wasallam ń sọ pé ìyẹn nípa ọ̀rọ̀ má wà èmi ti tú fún ẹ sòkòtò fún wa o torí pé àdéhùn yóò fẹsẹ̀ rìn àdúgbò fọlọ́ tọ́ba àdìjọ́ mi yọ máa sọ bẹ́ẹ̀ láti sì bá fẹsẹ̀ ẹni mọ̀ tí ó sì jẹ́ pé àwọn òpùrọ́ àtẹni tí wọ́n ní máa ń forí ara rẹ̀ gbé àgbélẹ̀rọ àdéhìí wá tí ọ̀gá tó sínú ọ̀nà tó gbà wọ́n àmọ́ pẹ̀lú bó ṣe wà yìí hmm, ọ̀rọ̀ pọ̀ mọ́ ìyẹn ni pé ńgbà míì bẹ́ẹ̀ ṣe ń jánu kò túmọ̀ sí kò tọ́ lẹ́yìn sọ ẹ̀rọ pé ńgbà míì ni sẹ́ máa jánu táwọn ọkọ̀ sọ́lọ́ sì tẹ́ nìkan bí irú rẹ̀ tẹ́ẹ̀ ní wọn so ọ̀rọ̀ ẹnu èèyàn kò tó láti dà mọ́ àfi kí ẹ tún máa wo iṣẹ́ rẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ìsìn náà bá fẹ́ gbé sẹ́fàlágbàtì tọ́já gbẹ̀ tí ó sì fẹ́ kí sẹ́wọ̀n pọ́ mọ̀ lọ́wọ́ sẹ́wọ̀n pé ó sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ṣé látijọ́ tí wọ́n ti ń dáko láyé ṣé ẹnìkan sì máa tẹ̀sí tó lè kọ̀fẹ́ kí sẹ́ ọ bọ̀ nù tẹ bá gbé iṣẹ́ yẹn tó tó bá ti lẹ́bọ̀ wọ̀wọ̀ tí gbogbo owó wọ mi wọn sọ pé ẹ iṣẹ́ ọmọ èèyàn ni agbóyanjú tí wá ọlọ́ọ̀ni ọ̀jẹ́ tọ̀ tí wọ́n bá ti mọ èrò rẹ sórí ntọ́bọ̀ sọ ọ̀fẹ́ bẹ̀ lórí ọ̀fẹ́ bẹ̀ lórí torí ẹ̀ sẹ́yìn máa ń jánu torí pé wọ́n fẹ́ gbéṣẹ́ fún ẹ má ti torí pé ń jánu kẹ́yìn náà ti wá lérò pé à ìṣẹ́ṣẹ́ fẹ́ ṣe yọ̀ọ́ dájú gbogbo olú rẹ lọ bẹ́ẹ̀ náà ni àwọn bíríkìlẹ́yà bẹ́ẹ̀ ni kápẹ́ńtà bẹ́ẹ̀ ni mẹ́kò ẹnu ò ti pọ̀ jù ṣe má jẹ́ kí ọ̀rọ̀ ẹnu rẹ̀ wọ́n tàn yín jẹ iṣẹ́ rẹ̀ ní kẹ́ẹ̀dé kọ́ bá yín lójijì ní dáadáa nù torí ẹ̀ tẹ́ má fẹ́ bẹ́ tẹ́ má fẹ́ bẹ́ fẹ́ tán bá yín mọ́ ti tẹ̀ wá pẹ̀lú ògbọ́lọ́yìn ọjà ni àfi tí èèyàn ṣe Yorùbá yìí yọjà ni èyí wọn fẹ́ bẹ̀ ní sẹ́mẹ́wàá ìdajì ẹyọ kan lẹ́kọ̀ọ́kọ́ bẹ̀ torí tẹ bá bẹ̀ mẹ́wẹ̀ẹ́wà tí ọba mọ̀ọ́sẹ̀ sì sẹ́mi ọ̀kẹ́ ti yín báyìí ìdajì ẹyọ kan lẹ́kọ̀ọ́ bẹ̀ ẹ wàá fòfin sí jẹ́ ọ̀pọ̀ tọba tí wàá ti tọba dà ẹ níyìn o wọn ní wọn yín yan ọmọ aká ṣáájú kó náà tó bímọ mo rò pé yé nítorí pé ọmọ aká ìgbàgbọ́ àwọn èèyàn nínú tí wọ́n ti mọ̀ nínú experience ni pé akálẹ̀ bímọ tọwọ́ rẹ̀ ò ní rí tẹsẹ̀ tọ́mọ kásẹ̀ rẹ̀ ò ní gé ẹ gbọ́dọ̀ yín ọmọ akán pé àti ẹ̀dúpẹ́ irun tó ti bàbá rẹ̀ ò ṣe wọ́ mo rò pé yé ẹjọ́ máa náà bímọ náà torí wọ́n ní tí ìran kínní tọjọ máa sábà gbọ́ lọ́wọ́ jíjẹ aká ìran kejì oníbọ experience ló fi hàn bá agbọ fáwọn ọmọ rẹ̀ ọkáwọ wọn ọká tẹ ẹjẹ kò nà òbí màná wọn nígbà náà lẹtọọ fún certificate so delay tọ ọnu certificate yẹn wọn mìíní ẹni so bẹ́ẹ̀ náà ni ẹnìkan ọmọ fẹẹ bẹ ẹsẹ kan jánu kan ṣe kíni bí irú àdìsí ló gbé wa lọ bẹ pé èmi ti tó ọ pànàbì sọ báyìí ò tó wà ń bì because ọ̀rọ̀ tó sọ ọ̀nà tó bá wà kò fẹsẹ̀ rìn so àǹfààní tó wà ń bẹ̀ ni kẹ́ ẹ má máa gbọ́ dúndùn ọ̀rọ̀ ẹnu àwọn èèyàn kẹ́ ẹ fi máa dájọ́ pé eléyìí ah! ọmọ sẹ́yìn eléyìí ah! ẹ eh! kí ẹ tó gbélé wọn lọ́wọ́ ni tẹ́ bá gbélé wọn lọ́wọ́ tẹ́ ẹ regret tó báyìí ṣe wà ní tó bẹ́tà kó ti kó ti máa lẹ̀ kọ́mọ́kà lọ bọ́ lójijì ọmọ kan lọ bọ́ lójijì níìsí gbogbo ń tàǹsí láyé tá a máa sọ pé wọn ò ṣe dáa wọn ṣe dáa wọn ò ṣe dáa wọn kí ni wọn sọ fún wa ló ká fẹ́ẹ́ bẹ̀ wọn. wọn fanu náà kọ́lá àwọn sọ pé gbogbo àwọn tí wọ́n ṣe gbogbo àwọn ṣe tẹ́ǹtì ṣe yẹn àwọn tí wò àbí òye pẹ̀lú <laughs> àti ẹ bá bí náà gbẹ́rẹ̀ mọ́kàndínlọ́lọ́ ń dá wa. <laughs> ṣùgbọ́n mi yẹn ṣe wá ní torí ẹ̀ ẹnu kọ́ la fẹ́ lò iṣẹ́ ọwọ́ rẹ̀ la fẹ́ rí lẹ́yìn rẹ̀ alimami Bukhari ó tún wá gbẹ́gbà wá kàn wá oníbàbò la yusamma ar-rajulu abaa la yajlis qabla la yamshi amama sẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ náà àwọn ẹ̀kọ́ tẹ́sán Islam mú wá pé àwọn ọmọdé àmọ̀ ṣe fàgbàlagbà àwọn ọmọ á máa ṣe sáwọn òbí wa kìí ṣe ìkúnlẹ̀ kìí ṣe ìdọ̀bálẹ̀ kìí ṣe ìgbáradálẹ̀ kìí ṣe ìkùpẹ̀ sórí eléyìí tá mú alọ́dọ̀ àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn àṣàgó àwọn ògún àwọn èṣù ní yorùbá lẹ́wọ̀ ọ̀dọ̀ wọn ti mú gbogbo àṣòfò wa ìwọ wà ní sẹ̀rí àṣọ sẹ̀rí àṣọ yìí pé la yusammi ar-rajulu àyè láyé sẹ́mi rọ́jòló ẹ̀bẹ́hù bísímẹ́ ìyẹn gbọ́dọ̀ lákọ mọ́ bàbá rẹ̀ lórí nínú ẹ̀kọ́ mi. àmọ́ á pe bàbá rẹ̀ kọ́ ọ pé bùrẹ́mà wọ́n ń pè ọ́ sani bùrẹ́mà ẹ̀ kẹ́ yóò wò pé sani bùrẹ́mà àwọn ọmọ mi wà bẹ bàtà gbọ́ bàjẹ́ ó lè máa pè ara rẹ̀ kúkú dí wọ́n wọ́ ọ́ wọ́n bá ọkọ àkójú àbúrò gbọmọ ọ̀dọ̀ kan ìyá rẹ̀ náà nù sójú wa náà kọ́ltsọ̀ kan bẹ́ẹ̀ bíi kọ́ltsọ̀ haúsá nínú kọ́ltsọ̀ haúsá wọ́n máa ń lakọ̀ mọ́ bàbá wọn lórí o ẹ lè lakọ̀ mọ́ ìyá rẹ̀ lórí kọ́ltsọ̀ haúsá nìyẹn àwọn ọ̀dààmú tó tẹ́lára haúsá tó náà tí ọ̀ máa ṣe bẹ́ẹ̀ bọ́yọ́ ti bá àwọn ẹ̀yà mi gbè wọ́n ti wá ń fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n kágọ̀ọ́ so ẹnì pé nísìn nínú ẹ̀yà haúsá gbogbo èèyàn ni wọ́ ìwọ ni gbogbo èèyàn bàbá rẹ̀ gan ìwọ ìyá rẹ̀ ìwọ ẹ̀yìn bá haúsá bá ń sẹ̀yìn rọ́bà yorùbá gbé ni àbí òye wa torí pé léde haúsá ìwọ náà gbogbo èèyàn ẹ̀hẹ́n kò sí pé ẹ̀yìn yorùbá ni ẹ̀yìn táà ń pààyàn lé bó tilẹ̀ jẹ́ pé yorùbá náà pàlẹ́ rọ́ ni sọ̀rọ̀ pé ní ti tíjà bá ti dé nísìn gbogbo ẹ̀yìn ó di kí yóò di wọ pé kí ni ká gbé kí ni mo ti tó adẹgbẹ́ rẹ pé ọlọ́ǹgá fúnra ara rẹ̀ síbọ̀dá là ń pè ní. mo rò pé yorùbá lẹ́bù nìyẹn tó irọ́ burúkú ẹkùkù ti máa pè é ní wọ láti bẹ̀rẹ̀. iná ìdíje o nínú ní ilé yìí ju ọ̀lọ́ pẹ̀lú kún ọdún láti gbà ń búra àgbàlagbà nígbà orí rẹ ti dàrú èmi náà pé ń hàn nìkan ẹnìkan à ń pọ́n kúlé là ń pọ́n fọsẹ̀. láyìlá ẹmọ akọ́ńtò burúkú tí ò da ṣé bá fẹ́ sọ̀rọ̀ ah, yorùbá lọ́lẹ́kọ̀ọ́ ti láyé á rí àyàyàn rí àwọn ọ̀rọ̀ burú tòótórí di eléyìí báyìí àwọn kọ́ńtò tàwọn haúsá wọ́n tún fi àdé ẹ̀ alátìpìlẹ̀ náà ti mọ̀ pé wọ́n náà kálukú fa kò sínú pàǹjà wa pè mí níwọ̀ inú inú ọmọ wa bíbí tẹ́lẹ̀ náà kí ló ń pè mí ẹbí wọ́n náà bàbá ìwọ náà nìyá gbogbo àwọn olùkọ́ rẹ ìwọ náà ni tó kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò eléyìí ò lè do haúsá ẹ àwọn èkú mi jáde búra yín kébi kókó ọba yẹ ẹ gbà náà ló tó mọ̀ kó o ti rí òfin tó bẹ́ẹ̀ náà lè dé lárúbáwá o gbogbo èèyàn náà ní wọ́n sídìí lárúbáwá kẹfà hàlùkà màsìmùkà so bẹ́ẹ̀ ó ti wá hàn ní ìsìn nígbà tó bá fẹ́ tẹ́ tí ò lẹ́kọ̀ọ́ ni wọ́n máa sọ fún aṣíwájú rẹ̀ pé kà kà kà kà jazakallahu khairan àwọn agbọ̀nù iná ẹ̀ lọ́mọ fi máa lé nǹkan lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ olùkọ́ rẹ̀ tí ò ní rí gbà kókó gọ̀ ọ̀pẹ̀kọ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin nínú ẹ̀kọ́ tó wà fún tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ìlú wọn náà ní kó wọ́n gbọ́dọ̀ lo dọ̀míìrù khitab al-mufrad dọ̀míìrù al-mukhatab al-mufrad kọ́ máa lò fólùkọ́ rẹ̀ ọ́ di àpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà mọ̀ wá tó nìkan torí ọ̀lẹ́kọ̀ọ́ ibùn léde lárúbáwá lónìí níṣẹ́ gbogbo àwọn olùkọ́ lárúbáwá ni o nísìnyí bá ń sọ pé jazakumullahu khairan sẹ́bẹ̀ bá ń sọ jazakallahu khairan èmi ní tètè rí tí wọ́n fẹ́ gbàgbà àǹtẹ̀sẹ́yẹ olùkẹ́tẹ̀ òrẹ́ ni kọ́ àrí ẹnìkan àgbègbè ànẹ́bì gan wọn máa sọ pé ya Rasulullah jìnnàkà jìnnàkà torí gbogbo sọ fẹ́ fẹ́ sàkàwé abọ́ ń dọ̀ láàmú. ẹ torí láyé àbẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àbẹ́sọ̀ àbẹ́sẹ̀ ń tírè ní àwọn èèyàn àwọn èèyàn tá à ń sè ń tírè ní nígbà ẹbí náà ń lọ àárọ̀ fìkì kan àbí òye wa àwọn arókó pọ̀ mbẹ̀ ará àgbòrò gan òun náà sì sẹ̀ gba tírè ní ibi àti ma sọ Muhammad Muhammad yá Muhammad yá rasulallah yá Muhammad àgọ́ni yá rasulallah yá Nabiyallah mo rò pé yé wa tẹ̀lé ti tẹ́lẹ̀ kẹfà tẹ̀lé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìdè tó ní ya Muhammad gbogbo yẹn ti mọ̀ pé àròkọ lélẹ̀ yìí àròkọ àgọ̀ lélẹ̀ yìí sèǹtì tí wọn kàn fi fọwọ́ bà láfíà wọn òun náà ni pé bó ṣe gọ́ pípé ànábì hàn yọ máa yanu yà yọ máa ṣe gbogbo òbí rẹ̀ tó bá fẹ́ ni kò ní fi bírèkì bóyá wọn tara bẹ́ẹ̀ tún mọ nǹkan míì táwọn ti mọ̀ àmọ́ tó bá lọ jẹ́ pẹ́kọ̀ọ́ yẹn ti spread lọ́dọ̀ àròkọ náà ni wọ́n ń lò báwọn ọ̀dájú pẹ́ lómi ò sí àbùkù kan torí ẹ̀ eléyìí túmọ̀ sí pé máa sọ fún pé wọ̀ gbọ́dọ̀ ti wá máa lórí bàbá ẹ̀ màmá ẹ̀ wà gbogbo iṣu pé sébọ̀dá là ń fọ ọlọ́run ọlọ́run yẹn sèyàn asọgbọnú yorùbá ni ló bí àtàkàtà nítorí pé ẹsùn àwọn ọmọ náà ṣe bá gbé kọjọ yorùbá sórí òṣùwọn ṣẹríà wàhálà ni wọn sẹ́yìn wọn ọmọ náà wọn ọmọ ti ń jẹsìn gà àtiwọnà rọrùn tí ọmọ yorùbá kọ̀ọ̀kan ṣe lójúmọ́ kọ̀ọ̀kan Ọlọ́run nìkan ló lè yọ níbi tí ò ti sí mẹsì iná ní ma bí kí wọn máa sọ̀rọ̀ yáwó yáwó ṣé bọdá là ń pọlọ ni ok bọdá kà ń pọlọ. Okay, wọ́n lọ sọ́dọ̀ ọba àlóyìn kó sọ pé orúkọ ni wọ́n máa fi kọba aládé hmm. kọba àlóyìn wọ́n máa jẹ́ dání wọ́n á sọ̀dọ̀ ọwọ́ dání la wá kó rí bọ́ọ̀lù lálàáfíà tọ́ba sọ̀rọ̀ kò ní à ṣé gbọ̀dá náà làwọn pọ̀ lọ́ọ̀ni ebí èèyàn lásán nìwọ kò burú ó rí i pé ó rí i pé taizi ńlá búrò ká ntí ó fojú rẹ rí ó kò sùn nítorí ti eléyìí báyìí àbùkátà ká máa tanra wa jẹ àbùkátà ká máa tanra wa dànù ọ̀gbọ́dọ̀ lakọ má gbàlagbà lórí kìí ṣe bàbá rẹ nìkan o yóò bá kú mọ́ atún láwọn àṣà burúkú pé kí ló fi jù mí lọ wọ́n bí ọ ní wọ́n ti gbé nineteen forty five èmi gan nineteen forty six wọ́n bí mi ṣé ọwọ́ gbọgbọgbọ ìgbà tó sùn mẹ́rin wọ́n bí wọn ní wọ́n ti pè december ending wọ́n bí olúwa rẹ̀ ní april àbẹ́rẹ́ rí olúwa rẹ̀ sọ díẹ̀ tó fi jù ọ lọ tó lè kọ́ bẹ́ẹ̀ bọ́ wọn lọ rò òpònú afọnúfọra ni bíntín lágbájá fi jù mí lọ torí bíntín tó ṣe géèmì kò ségi ambọ̀sibọ́sí ẹlòmíì ọdún tó fi jù ọ lọ gbọ̀rọ̀ gbọ́rọ̀ ni torí ọ̀gbọ́dọ̀ lákọ mẹ́tò ju ọ̀lọ́ lórí wọ́n á sọ pé kì í ṣe ọjọ́ orí lásán lèèyàn máa fi ju yàn lọ ètò èèyàn máa fi ju yàn lọ pọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ọjọ́ orí làwọn kà fún nítorí pé aláìmọ̀kan làwọn nísìn ọlọ́run bá ṣoore fún ọ nínú fámìlì yìí ọlọ́run ṣe ọ lólùmọ̀ ó kéè sí nǹkan kan nínú fámìlì yìí o gbogbo àtọ́jọ́ bọ̀dá rẹ gbogbo àtọ́jọ́ àǹtí rẹ wọn ò ní fẹ́ pè ọ́ pẹ̀lú àpọ́nlé tọ́lọ̀ fún ọ àbí òye wa wọn ò ní fẹ́ pè ọ́ pẹ̀lú àpọ́nlé tọ́lọ̀ fún ọ yẹn àwọn fẹ́ máa fi hàn pé sórí gbogbo tó bá rí kọ jẹ́ nígbà tó ti jẹ́ pé àwa ju ọ̀lọ̀ mo rò pé yé so ó kọ rẹ lọ́mọ jẹ́ lọ́dọ̀ tí wa o fatai so gbogbo yẹn pọ́n lé wẹ́ẹ̀dì kèké nìkan pẹ̀lú fatai náà ṣe àbèrè ah, àwọn stars ní ara rẹ̀ àbí fatai wo fatai wọ́n wọ́ o. yóò bá lẹ́nu tí o bá lẹ́bùjá àwọn nǹkan tó wà lábẹ́ rẹ̀ pọ̀ àwọn fẹ́ rẹ́kì ẹ pé whatever you may be sin táwọn ti dàgbà jù ọ lọ tàbí ló wà lẹ́nu torí ẹ̀ làwọn olùmọ̀ sọ wípé kìí ṣe dandan kó jẹ́ pé ẹni tó lọ ń sọ lásán tó ò ní lakọ mọ́ lórí òun kìí ṣe dandan kó kéré sí ọlọ́jọ́ orí àkẹ́sẹ̀ lẹ́nu kó dàgbà jù ọ lọ ó lè kéré sí ọlọ́jọ́ orí àmọ́ tó gbọ́dọ̀ pálí sísè wọn ní dọ́kan sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam tọpẹ kótó dé santi bẹ̀rẹ̀ sọláàtì làásù lẹ́sìn ní Bilal ń bi Abubakar pé sẹ́kìnsì kọ́mọ ọ̀sẹ̀lẹ̀ máa ń fa wọn nítorí pé wàhálà kan máa lọ ṣẹlẹ̀ wọ́n sì mọ̀ pé kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí tírénì tánàbì ń fún wa tírénì pé mi ò kù ní ẹ̀yin náà lẹ́yìn máa bá lọ. sọ Abubakar mi máa ṣe kọ́dà kò tiẹ̀ ronú kò bí ẹni bọ́ máa ṣe. ó sì bọ́ sí wa tó ń ṣẹlẹ̀ máa mú ànábì sallallahu alaihi wasallam ń dé. nàdánà bíi dé Abubakar ń bá sọ láti lọ Abubakar kì í wẹ̀yìn máa ń ṣe sọ yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ lónìí. وكان أبو بكر لا يلتفت في الصلاة ṣùgbọ́n ìgbà tí gbígbé ọ̀fun yìí pọ̀ ẹ̀lùtàfẹ́tà Abubakar Abubakar bá wo ẹgbẹ́ tọ́ba ara nàbì sallallahu alaihi wasallam Abubakar bá fà sẹ́yìn nínú ká nàbì ẹ̀ síwájú anábì ní tẹ̀síwájú Abubakar fà sẹ́yìn gbàtànàbí wa parí sọláàtì ibi tá à ń lọ ó ní máa lẹkẹ ya àbá bakiri kí ló sì wọ Abubakar nígbà tí mo sọ pé kó tẹ̀síwájú tó tẹ̀síwájú anabi wa ni ma Abubakar ni ma kana libni abi Quhafa an ya umma qawman fihim rasulullah sallallahu alaihi wasallam kò tọ́sí ọmọ bàbá Quhafa ìtẹríba kó ṣe lè má mú àwọn èèyàn kátà nàbì náà jọ kàn náà á àwọn èèyàn wọn ní sànàbì nù wọn bóyá ní bá ṣe pé mo sí sàlìmọ́mù nàwáwí ó nígbà tí ànábì sọ pé yá àbá àbákìrì àpọ́nlé láàyè Abubakar ọ̀dàgbà tó ànábì o ànábì jùlọ lọ́jọ́ orí ànábì tó jùlọ nínú gbogbo téèyàn fi jù yàn lọ láyé ànábì ju gbogbo wa lọ ọlọ́run ṣe ní ọ̀rọ̀ ẹsẹ̀ àwa ẹ̀ kúrúntù lẹ́bù náà láàmú àbádà nàbì dáàbì ránṣẹ́ ọlọ́run tọ́ ànábì wa ń sọ pé yá àbá bàkà tó kọ rẹ̀ tó sọ nù ibà abdullahi ibn usman malaka ya abdullah ṣé abubakar ó mú ta ẹ sì wà ń la ọmọ mi lórí tá dúró gan níwájú ànábì sallallahu alaihi anabi ni ya ababakar torí ẹni máàmù náwáwé ni eléyìí fi hàn àpò àwọn tọ́lọ́mbà sájúlọ àtọ́lá fún wọn ò bá kéré sí wa lọ́jọ́ orí àgbọ̀dọ̀ máa lákọ̀ mọ́ wọn lórí wọn làgé ò bá lẹ́kọ̀ọ́ àní wọn fẹ́ fi hàn ọ́ náà níbi àlà ó kéré sí wa nù bọ̀ọ̀dá bọ̀ọ̀dá làwa jẹ́ kan nù fámìlì ok ọlọ́run ti wá gbé wọ fún family level báyìí wọ́n ti di junior level ẹni tó ń pọ́nlé àwọn bọ̀dá rẹ̀ kọ́dà wọ́n ti fẹ́ ṣe fún ọ lójú àwọn èèyàn ti ń pọ́n ọ léwu pé ẹ bọ́ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ tán bàtà ìmọ̀ fẹ́ rí ọ. <laughs> ẹlòmíì ọ̀dọ́ kọ rẹ ẹjọ́ náà ni ọmọ wípé tiwọ́sí tiwọ́sí ọbẹ̀ rí ọ bàtà ìmọ̀ bá sọ̀rọ̀ tán. ọ̀bọ̀dá yìí àgọ́ yìí sá náà ni <laughs> so torí ẹ ẹni tọ́lọ̀ bá ti sọ láfún má là á pọ̀ má lórí bẹ́ẹ̀ náà ni bàbá wa bàbá wa yéésù kó aṣọ wọn di màláìka o àmọ́ inú ẹ̀kọ́ ni apálẹ nìyẹn kí lágbà ni ọmọ ń dọ̀bálẹ̀ fún ọgbà gbẹtọ ààrẹ mú bàbá ti sọ wà nílé màmí tẹrí o ọba bá rẹ nù <laughs> wọ́n á sọ fún mi àròkọ làwa òkè abájọ tẹ̀ ń dọ̀bà lẹ̀ tòròkọ yé so bákan náà òní wàlá yẹ́dìrì ọ̀bùlà wàlá yẹ́dìrì ọ̀bùlà ọmọdé ọmọ ọgbọ́dọ̀ jókòó kí bàbá rẹ̀ tó jókòó nísìnyí ẹjọ́ ń bọ̀ ẹ wá délé ẹ wá láyé ti dá yóò yìnbó kẹsì òsì bàbá rẹ̀ tó ti jókòó tó ti lásẹ̀ ó ti kásẹ̀ lé ra ọ̀pẹ ìdọ́gba ẹ̀yin náà ní jókòó dájú ṣe dájú lọ kọ́kọ́ jókòó kọ́mọ tó jókòó ní bí ọba rẹ̀ yán rè mí o èmi ò jókòó tèmi o èso ọmọ gidi nínú ẹ̀kọ́ nìyẹn gbogbo ẹni tó bá mọ̀ ike ara ẹ̀kọ́ lélẹ́yìí a yọ máa dunu yọ máa dúpẹ́ kọ́lọ́n pé ọlọ́run fún un lọ́mọ tó lẹ́kọ̀ọ́ ni yàtọ̀ sáwọn òpò ní òpè àwọn tí ò dá kankan mọ àwọn dàda ń tètè àwọn dàda ń gọ́ mi kúnlẹ̀ ìjọba lẹ́yìn náà tani sọ pé ló àwọn bàbá wọn tí ẹjọ wọlé tí ìwọ òsì jókòó kí bàbá rẹ tó jókòó kò ní rí wàhálà torí kàn ká kú ó dọ̀bá lẹ̀ ó lè kúnlẹ̀ á kúnlẹ̀ fáwọn bàbá wa ni á tọ̀bá lẹ̀ fún wa ni ẹ rí pé ń jókòó àfìgbà tẹ tó jókòó ni ìwà nìkan tòun torí kó ló bẹ́ẹ̀ náà ni tó bá gbá síwájú rẹ ni olùkọ́ rẹ ni ọ̀gá rẹ ni so ọ gbọ́dọ̀ jókòó fún òun tó jókòó nínú ẹ̀kọ́ mi. bákan náà wala yamshi amama bẹ́ẹ̀ máa ń jọ ń lọ ọ gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́wọ́ àwájú bàbá rẹ ọwọ́ àmọ́ bọ̀ lẹ́yìn ọ gbọ́dọ̀ jẹ́ pé ọlọ́wọ́ àwájú mọ̀álìmù rẹ wọ́n máa bọ̀ lẹ́yìn. A'udhu billahi minash shaitani rajim ẹlẹ́kọ̀ọ́ ni kìí ṣe pé tó bá pé ọ̀lẹ́ńtẹ̀ láàfa sẹ̀mọ̀ká àwọn tó ń kórìíra ẹ̀sìn generally gbogbo ní táwọn ń ṣe ìgbà táwọn kúkú máa ń pa rẹ̀ wọ́n sì fẹ́ lé àwọn èèyàn jìnnà sí wọ́n á máa fẹnu bàjẹ́ nísìnyí ìgbà tí mi gbọ́dọ̀ gbáwájú rẹ̀ mi gbọ́dọ̀ máa rìn wájú rẹ̀ kí ló kù nínú kájọ rìn dọ́gba àbí kí n máa bọ̀ lẹ́yìn rẹ̀ àbí èwo ló tún kù mọ́ nínú kájọ máa lọ dọ́gba àbí kí n sì máa bọ̀ lẹ́yìn rẹ̀ àmì mi ò gbọ́dọ̀ jẹ́ pé mo tayọ rẹ̀ tó àwọn kan ní ọ̀lẹ́ńtẹ̀ láàfà lóde tó tí ò bá sá ti pé bíbọ̀ lẹ́yìn tí mò ń bọ̀ lẹ́yìn rẹ̀ wọn náà fi ń wò pé à tí ọba ajẹ́rú wa <laughs> abẹ́rẹ́ rí ayé anyị ẹyin lẹsùn ẹyin lọmọ ntọ ya rẹ ọsì ẹyin gẹ́gẹ́ bí ìyá adìẹ ẹlẹjọ máa rìn dọ́gba àmọ́ ọsà gbọ́dọ̀ gbà wá jù rẹ. Abu Hurairah radiyallahu anhu abasara rajulayn ọ̀rọ̀ àwọn ọkùnrin méjì kan ó wá rí i pé ẹnìkan dàgbà ju ẹnìkan lọ yìí tó wá kéré ní

ẹ jẹ̀bi bàbá rẹ ọ yàtọ̀ sí náà ni wà torí pé ilé bàbá rẹ ni ilé kò tí ì túmọ̀ béèrè tí a ń béèrè lọ́dọ̀ rẹ pé bóòlù ọ tí yorùbá sí pẹ́ máa ń bẹ̀rù aburú kan nítorí tí wọ́n bá mọ̀ yín ní bàbá àtọmọ wọ́n lè fẹ́ pa yín méjèèjì tó irú eléyìí àjọgbéra pàǹjọ ń lọ ọbì kan náà ni mo níbo ló ṣe jẹ́ sọ alájọgbéra pàǹjọ ń lọ ọbì kan náà ni torí wọ́n ti fẹ́ pa yín láparun nínú fámìlì yín wọ́n máa ń pè bàbá àtọmọ ni wọ́n jọ pa yín tọ́. فقال أبو أبو هريرة أن تبا جبه كبا بارني لا تسمه باسمه أبو الله قم لوريو ẹ̀kọ́ ní fún gbogbo ara yìí o nínú ẹ̀kọ́ tábù Hurairah kọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam ló náà ti ń kọ́ wa yìí o ọ gbọ́dọ̀ lákọ mọ́ bàbá rẹ lórí o wala tamshi amamah o sì gbọ́dọ̀ jẹ́ pé iwájú rẹ ló máa rìn tẹ̀ ń bá ń jọ ń lọ bìkan so ayé sí kẹjọ rìn dọ́gba àbí kí wọ́n wà lẹ́yìn wala tajlis qablah o sì gbọ́dọ̀ jókòó ṣáájú rẹ̀ ọ gbọ́dọ̀ jókòó ṣáájú rẹ̀ tọ́ eléyìí ọ̀fẹ́ sẹ́rin lẹ̀ ìgbà míì ẹ rí i pé nínú àwọn àpọ́nlé eléyìí tá a máa ń ṣe fún àwọn aṣíwájú wa àṣejù máa wọ̀ ọ̀pọ̀ àwọn ọmọ àtàwọn àfa àwọn àṣejù máa ń wọ̀ àwọn àṣejù yẹn ó sì máa ń fà á nígbà míì tó máa kí ó tí ó máa wá ikú fún àfa rẹ̀ kó tó kú nítorí ìmúnisìn yẹn ti máa ń pọ̀ jù so ẹ rí i pé tí àfa tó bá ti dìde láyè ibi tó wà tà ìdìde ọmọ kí ó ti dìde ọmọ kí ó ti lọ kó bàtà àfa wọn kó bàtà síwájú àfa so ẹ kó bàtà sí àfa lẹ́sẹ̀. So, tó gbogbo orú àwọn nǹkan ya yẹn tó máa ń ju jù àṣejù yẹn ti pọ jù tí ò sì yẹ kó rí ti máa ń wọnú ọrọ yẹn nígbà mi tó torí kí ló léyìí ọmọ bàá máa ara wa àfi ká sọra wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáàtì ń nkọ ọmọ ní kí yẹn àwọn ànímà nípa súnà nàbì eléyìí tó fún ni láti máa mú ìyẹn sọ ìdí nu tó fi jẹ́ pé àwọn ọmọ tán lọ kéwú nígbà míì oko ẹrú iná ní bíbẹ wọn lọ́dọ̀ àfa máa jọ sọ ní bí wọ́n sì máa ṣe wọ́n àti bí wọ́n sì máa lò wọ́n tó máa ń ga púpọ̀ máa ní wàhálà nù púpọ̀ tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹnì kan àwọn afa tán mú àwọn ọmọ kéwú sìn báyìí tán sí àwọn náà ìfẹ́rù rẹ̀ fọ́mọ wọn ní ìfẹ́rù rẹ̀ fọ́mọ bí ẹnìkan ní tí ìyànjú tá a gbà lórí rẹ nínìkan onílọ ìyànjú tó gbà lórí mi ọ̀yẹ́ kó gbà lórí ọmọ rẹ náà mo rò pé iye tó ráyè díjítà làwọn wà ní mo rò pé àwọn ẹni tó pọ̀ lọ́wọ́ bá ti torí kòtò ní ilé fèsì ìnàdá nìkan sọ pé ìyànjú tó ń gbà lórí ẹ wá wò ìyànjú wo lọ gbà lórí ẹ ó mú ọ lọ bí tó ti lọ sẹ́rù fáwọn lẹ́lẹ́ ìwọ náà wọ́n mọ rẹ lọ bẹ̀ ká pé ìyànjú òdodo lọ gbà lórí mi so nítorí pé àwọn nǹkan tó jẹ́ pé wọ́n kọjá làákàyè ní ìmúnisìn ni wọ́n mọ̀ fọmọ lọ́mọ sí sílẹ̀ wọn á túmọ̀ sí pé torí pé onítẹ̀ríba tẹ̀ríba rọ̀ ó kúnlẹ̀ fáfá débi pé àgbọ̀n rẹ̀ ọ̀gbálẹ̀ abẹ́rẹ́ nǹkan mọ́ sọ́ni nǹkan lọ hàn yàtí ogójì yàtí ọkàn sérè abẹ́yẹn ọ̀gẹ́sì rẹ̀ abẹ́ ẹ̀ hàn rí wọn á ní kó han yàtọ̀ ogójì ẹyọ kan láti lọ bá sọ̀rọ̀ báyìí ẹnì kọpọlọpọ ọmọ wọn ti súnà torí wọn rí sinmi abẹ́rẹ́ rí nǹkan mọ̀ pé súnà lèmi ò ti o torí pé torí kó han yàtọ̀ ẹyọ kan láti gbogbo ẹ wọ́n ti ké ibi ọrùn rẹ bá ọ̀gán ni wọn á ní ogójì kò sí gbọ́dọ̀ dín torí kọ́sítọ́mà ti ń bọ̀ àgbà al nínú bá yàrá mi subhanallahi al-azim. tó ń torí de eléyìí báyìí Islam ọkọ alẹ́ kọ̀tọ́ pọ̀ wọ́n wá kù sáwà lọ́wọ́ táwọn ẹ̀kọ́ tí Islam kọ wá sáà lò àǹfààní tó fi ṣe wáyé táwọn náà ń jẹ́ torí rẹ̀ kó ń kálukú bira rẹ̀ léèrè abẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́dàá wọn kọ́ ràn wá lọ́wọ́ láti máa lo ìmànà àti ìmọ̀lẹ̀ alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam. kọ́lọ́ ẹlẹ́dàá wa kó túbọ̀ fẹsẹ̀ wa rinlẹ̀ lórí ẹsùn òdodo àti súnà nàbì sallallahu alaihi wasallam kọ́lọ́ ẹlẹ́dàá kó lé wa jìnnà sí ìsìnà àti àná. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. عليكم. parí ó ti parí ọkọ bá ti kọ obìnrin lẹ̀ obìnrin ti parí ìdá rẹ̀ ó ti kúrò nílé ọkọ yẹn ọkọ ọ̀dá padà tó bá jẹ́ kíkọ́ àkọ́kọ́ abẹ́kejì ni ó padà sílé bàbá rẹ̀ ṣùgbọ́n kì í sọ̀nà lórí bàbá rẹ̀ kíkọ́ náwó lé lórí mọ́ owó tí bàbá rẹ̀ bá ná lé lórí náfìlà lásán torí rẹ̀ máa ronú kẹ́ tó ṣe é ẹ ṣọ́ra kó má rè lù yín ẹ̀yin obìnrin kíkọ ọlẹ bá rè lù yín ẹ kọjá back to sender nítorí back to sender tó bá gbé bàbá rẹ ó tún máa náwó lé ọ lórí bí ìtàtẹ̀yìnwá back to sender so ṣùgbọ́n ní ìsìn ọwọ́ optional tó bá wù bàbá rẹ ní tí ò bá wù ọ kì í ṣe túláàsì lórí ẹ̀ ẹ wá ní tí ò bá jẹ́ túláàsì lórí bàbá má bóyá ní wa máa jẹ tí ọmọ yọmọ bí ètò máa ṣe ń wọn lò pé yé wa wọn máa fi sàn ṣé wọn ló sun kan tó fi lọ bá ń tọ́ bá pàdé yàrá máa fi sè máa sè bọ́lá máa rẹ ti dàgbà náà lówó tí wọ́n máa bọ̀ ẹ̀wọ̀n kó náà ti rò ó dáadáa nàtọ́kọ́sọ kó ń kọ́ ọ lẹ̀ kí ló dé tẹ́nu rẹ tó fèsì méjì tó lè yanu tó lè bẹ̀bẹ̀ ó síra rẹ nìyẹn náà nítorí pé téèyàn bá fẹ́ ká burú sí òun wọ́n yìí kọ́yàn lọ́gbọ́n arú eléyìí náà ní ìsìn ayé tiẹ̀ nìyẹn wọn wá ní kó mbẹ títí wọn bá ronú bí tó ń lọ pé ètò òfin dangerous tó ní bẹ̀bẹ̀ wọn bẹ̀bẹ̀ náà tágídí bá kún àgọ́ ìyá ńlá ní fóbìnrin rìsọ́ọ̀tì rẹ̀ nu wípé agídí plus àgọ́ rìsọ́ọ̀tì rẹ̀ ní kí ni ìyá ńlá fóbìnrin ẹ̀ máa ti kún ìyá ńlá fóbìnrin so nítorí pé Islam wà very very clear nítorí kí ìyá ọmọ bá jẹ wá ọlọ́run ti fún aláhùn tí ọ̀rọ̀ ní kẹ́ ẹ máa fi sọ ọ̀rọ̀ tó sáǹfààní torí kí ìyá ọmọ bá jẹ wá láti láhùn táàfì bẹ̀bẹ̀ nígbà tó ti mọ̀ pé o tàbí ríka wọ́n sọ pọ́kọ́ wọ́n ta lọ̀pọ̀lọ́ ti gbé tiẹ̀ pọ̀n torí tí ọba gbé pọ̀n wọ́n lè gbà mọ́ lọ so ìwọ́tọ̀ wá déèyàn wọ́n á ń ti ọkọ rẹ yọ́bọ̀yọ́bọ̀ ọ̀ ọwọ́ abọ́mọ ọlọ́ àìwọ́ lọ́dà fojú sunkún ẹ sì máa ń gbé lọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin burú bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìwò tí ń wo ìyàwó rẹ̀ ni kó ti dẹrù sóun lọ́rùn ẹrù bá sì ń ẹrù ẹrù bá ń dá tóbìnrin bá ń dẹrù pa ọkọ lọ́rùn tẹ̀wọ̀n ká ti àti sọ ẹrù kalẹ̀ ní ọ̀mọ̀ wa lẹ́sẹ̀ rẹ lómi pé àtijọ́ tí o tó nǹkan ò ń kọ́ lẹ̀ wọ́n wàá bẹ́ẹ̀ sí pé nọ́nọ́nọ́nọ́ <laughs> nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tá a fẹ́ sun jẹ ó tún lọ́ọ́ fi kó para torí de eléyìí àwọn obìnrin tí bá ń gbọ́rọ̀ yìí fún ronú sọ̀rọ̀ ara wọn ẹ lè máa bọ́kọ gbé kẹ́ má jà súnà ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ bá ń bọ́kọ gbé ìjọ ṣẹlẹ̀ náà ni tẹ́ bá ń bọkọ gbé èdè òyédè ọsẹlẹ náà ni ṣùgbọ́n ó yẹ kẹ́ gbọ́n kò sí bí àwọn ọkọ yín yẹn ti lè burú tó tó yẹ pé ẹ mọ ẹ̀ṣẹ̀ yín lẹ́ṣẹ̀ ẹ sì tọrọ àforíjìn lọ́dọ̀ wọn tí wọn làwọn àforíjìn kò sí torí ní tí bá ṣe ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní kí àìní kí ni ìwà wo lè ní yọ abẹ́ mi ni à ọkùnrin mà ni tòtòrí náà ló bí béèrè tẹ́ ń béèrè wá níta ní ọmọ náà ó lè lórí ni tàbí bẹ́ẹ̀ kọ́ tí ó lọ mọ́sálásí àdúgbò ẹsẹ̀ béèrè mi jàre. Ànábì sallallahu alaihi wasallam wà lọ́mọ ogójì ọdún òun náà ni Ọlọ́run ṣe ní ànábì àti ìránṣẹ́ ànábì àti ìránṣẹ́ yẹn ṣàdédé wáyé àti pẹ̀lú sísọ̀kalẹ̀ alukur'an kò sì yé sọ̀kalẹ̀ tánàbì fi kú ètò túmọ̀ sí pé ọdún mẹ́tàlélọ́gọ́ta lànàbì lò láyé tá a bá yọ ogójì nínú mẹ́tàlélọ́gọ́ta ó kù mẹ́tàlélógún ọdún mẹ́tàlélógún làlùkùránì fi sọ̀kalẹ̀ fún ànàbì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ ọ̀rọ̀ tó tẹ̀wọ̀n jù ọ̀rọ̀ oríṣi kejì ológun ọdún péré làlùkùránì fi sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam òun náà wá ní í ṣe pẹ̀lú pé ṣé ọmọ ọgọ́ta ọdún péré lànàbì kú ni àbí mẹ́tàlélọ́gọ́ta náà. ní wọ́n máa ń ṣe. táwọn ọkùnrin bá wà ń bẹ̀ ẹ tó bá wọ ọbẹ tí ọsọkùnrin bẹ kò sí wàhálà bí àmọ́ kíláàsì náà lẹkọọ. ẹ tó wọn bá àwọn wí ni obìnrin ọgbọ́dọ̀ máa jókòó níbi tọkùnrin wà obìnrin ọkùnrin oṣù gbọ́dọ̀ wọ ibi táwọn obìnrin wà kó máa lúpọ̀ láì jẹ́ pé gáàpù wà náà kò túmọ̀ sí pálá ìdánìyá yẹn o pẹ̀lú àtúnṣe mọ́ṣáláṣí tí ń ṣe o nítorí ju àìdánù tẹ̀rẹ̀ lábàáwí fún o ẹ má máa lúpọ̀ mọ́ àwọn ọkùnrin mọ́tíláṣí ànábì Muhammad sallallahu alayhi wa sallam obìnrin kan wà tó máa ń tọ́jú rẹ̀ obìnrin wa kú lóru ìgbà tó kú lóru dẹ́gbẹ̀ẹ́ wọn pé láyé ànábì sallallahu alayhi wa sallam àwọn ò fi nǹkan kan dí ayé obìnrin àtàyé ọkùnrin sàmà kò túmọ̀ sí pé máa lúpọ̀ mọ́ àwọn ọkùnrin o ànábì ọ̀wá ànábì sallallahu alayhi wa sallam rẹ̀ lérò pé ànábì ò ní béèrè rẹ̀ torí pé ẹnìkan ẹgbẹ́ nǹkan gbalẹ̀ ànábì tó bízì mo rò pé ànábì wa béèrè rẹ̀ ìyàlẹ́nu lọ́jẹ́ fún kálukú pé à ah, ànábì tó rántí títórí ẹni tí ń tún mọ́sálásí ti pé lọ́wọ́ àwọn sàhábà ni àwọn ti kú nígbà wo lóru ìjẹta àbóru àná ànábì sọ̀rọ̀ náà sọ̀rọ̀ náà ẹ̀ ẹ̀ lẹ̀ ẹ̀ ẹ̀ dẹ̀ ń tó mú un kí ló ṣe yín tí ẹ fi sọ fún mi kó kú ẹni àwọn olólùkù àti bẹ́ẹ̀ dáhùn mọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì wa ni kò mú un lọ sí sàárì rẹ̀ lórí tẹ bàkìyà wọn mú ànábì lọ bẹ Ibn Abbas ni ó ní kí wọn tó sáfù gbogbo wọn sì tó sẹ́yìn ó ti sọ̀látù jánásà sí la wọn sọ fún àwọn sàárì tẹrí yẹn wọn kún fún òkùnkùn lórí àwọn ẹni tí wọn bá sin síbẹ̀ wa innama yunawwiru Allahu alayhim bi salati sọláàtì tí wọn bá ṣe sókù lára lọ́lọ́run ti máa ń tàn mọ́lẹ̀ sínú sàárè wọn èló wà lànàbì máa gbà sẹ́mi pé tóun bá tó ṣe sọláàtì sókù là ni wọ́n tó tàn mọ́lẹ̀ ẹ̀yin lè máàmù lè máàmù tẹ́yìn ti sọ láti sókù la ìdí àní garanti ibi tẹ́yìn ti sọ láti sókù la wọ́n tẹ̀ ma <laughs> nítorí bàbá ọ̀daràn oníṣẹlẹ máàmù bàbá aláwo níṣẹlẹ máàmù wọn á sọ pé nìsín láwọn ìlú mi kí lè máàmù tí wọn pè pípa àtúntò láti sókùlà kó tó lè wá ẹjà tíkẹtì ẹsì báyà fẹ́ wọ bàálù adúpẹ́ fọlọ́n fún wọn sí ìbàdí lẹ̀ yìí tí wọ́n bá ti bàdí lẹ̀ yìí rádaràda ni ẹ gbọ́dọ̀ pàtó kẹsì lọ dúró tẹsí gidigidi kẹsì ẹni tó dúró lórí ẹsìn òdodo tí èsì pé mẹbọ mẹsìn nítorí pọpọlọpọ gan àdáwò nípa ẹkí wọn máa dúró nínú àwọn jama tí ó ti sọ láti kọ ká tó pé lè máa mọ. tí wàá lọ wọn náà hadith ibn abbas níbi òkú kan ò ní kú anabi sallallahu alaihi wasallam ni òkú kan ò ní kú káwá rí èèyàn ogójì tí wọn kì í ṣẹbọ sọlọ ìbéèrè lánàá. sẹ́kùtà pé èèyàn gbọ́ èèyàn tó bá wà náà tó ti sọ láti sí la bóyá lè gbà pẹ́ wọn fẹ́mi pẹ́ rẹ gbẹ̀rún mẹ́wàá nílùú mi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn náà ṣẹbọ ni wọn bàbá àjẹ́ lè má mú bàbá àjẹ́ làdáni ànábì wa ní ogójì péré ni fẹ́mi pé ọ̀rọ̀ ńlá nù nísìnyí kátólì yẹn fọ́tì tí ìṣẹ́bọ sọlọ wà láì ẹ́rìn ìdènà ń bò nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ lè má mú kọ́ lọ́la wìsẹ́ ńkpolú gbòm àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ lè má múlẹ̀ ẹnu bá kì í ṣe bàbá ńlẹ́jì lọ́dọ̀ àti ọ̀sán ńlá àgbà àbẹ́rẹ́ rí nǹkan sókùlà òkú mi gan ló wá kó máa sọ̀rọ̀ pé ẹ rẹ lómi jọ dára yín lọ. wọ́n torí di eléyìí túmọ̀ sí wípé anábì sallallahu alaihi wasallam àti sọ láti fi yá yẹn lára àwọn obìnrin wọ́n lè tọ́jú mọ́sálásí àmọ́ kò ní lúpọ̀ mọ́kàn nílẹ̀ yorùbá wa ń bí nínú nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ń yáyàn lẹ́nu so náà ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú ẹ̀sìn kò ní tùmọ̀ sáwọn ẹni tí ń ṣẹ̀sìn kan ẹ̀sìn ló mú wa o ẹ̀yin sì ń ṣe àmọ́ ẹ̀ màtúmọ̀ rẹ̀ níṣẹ́ obìnrin bojú ẹ̀sùn lọ dúró pẹ̀lú rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ẹ̀sùn lẹ́jọ́ ń sọ̀rọ̀ ọkùnrin ọlọ́pìnrin bá ó tún wá ah we are just making discussion ah, discussion for work. torí pé tuma ìjáàbù tó ń ti wọ̀ tó tún ti lọ kíní tó bójú tó ṣe gbogbo ẹgbẹ́ wọ́n súnmọ́ mi ìtumọ̀ rẹ̀ wọ́n súnmọ́ mi even if there are going to be any type of discussion distance ni ọ̀gá ẹ sì máa sọ̀rọ̀ tí gbogbo yóò fi máa gbọ́ kọ́ mọ́ bàa di pé tọ́ọ̀ wọ́n á sọ pé ọlọ́run rí wa yorùbá sọ pé bọ́lá ń bá rí yín ẹjẹ́ èèyàn náà rí yín ẹni tí wọ́n tọ̀ ń bọ́ obìnrin olóbìnrin sọ̀rọ̀ tó yẹ pé ẹ fẹ́ gbẹnu síra yín létí o sì ní kí ẹsẹ̀ ìyàwó rẹ̀ àmọ́ náà rí wa ọlọ́run rí wa ó kúkú mọ̀ pé ń tà ń sọ àbí òye yorùbá ní tọ́lọ̀ ń bá rí yín ẹjẹ́ èèyàn náà rí yín ọjọ́ tó rẹ ti ń báyàwó ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ nù yàrá tó ti tilẹ̀kùn ọwọ́ àtọ́kọ́ lọ́n rí wa bọ́lọ̀ ń bá rí yín kọ́ ẹjẹ́ èèyàn náà rí ìdáhùn ìdá ọgbẹ́ ìwé ṣé ìdáhùn tó láàyè pípé pípé ìṣẹ̀lẹ̀ àti ìwé bàbá mi wọ̀. kéèyàn pé. pípé bóyá ti ní bàbá mi. pípé kí n fi. ṣé kọ́kàn pé ní bàbá rẹ̀ àbí kí n lọ pípé jẹ́ pípé kí n kà ní kí wọ́n ní ta kó lè ní ìṣèjẹ́ sí i kí wọ́n ní bàbá mi náà wọ́n jẹ́ sí i àbí kí n kà wọ́n mọ́ máa sọ pé bàbá mi àdéhùn yẹn ọ̀dọ́ra wọn pẹ̀lú tí wọ́n ń béèrè nítorí pé màní dáhà ìlà rírì àbí ẹni tó fira rẹ̀ tì sí ẹlòmíì yàtọ̀ sí bàbá rẹ̀ tó ń pe bàbá ń bàbá ń bàbá rẹ̀ nítorí ti sọ ni nísìnyí ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọn ní pe bàbá rẹ̀ ní bàbá máa nítorí pé ó ti lọ gbọ́dọ̀ àbúrò bàbá rẹ̀ àbọ́dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò àbẹ̀gbọ́n bàbá rẹ̀ lọ́rùn school àbúrò àgbẹ̀gbọ̀n bàbá rẹ ló tírèènì rẹ ní bísínẹ́sì tó ń ṣe tó fi lálù ó tún ní jókòó bàbá rẹ mọ́ lànàbì ń tọ́ka sí. bàbá kan pọ́pùlà ń lò kò fi nǹkan kan tán mọ́ bàbá rẹ bàbá rẹ kàn mú ọlọ́dọ̀ rẹ pé tọ̀ bóyá ìṣẹ́ tí ń ṣe tó bá fi kọ́ yín ẹ̀yin náà fi dèèyàn ọlọ́sí gbàdúrà ẹ̀ máa ń jókòó bàbá àwọn àìmọye irú ẹ̀ sẹ́yìn tó bá ń pera rẹ̀ má bàbá ń bàbá tí wọ́n sọ pé olùkọ́ bàbá tiẹ̀ ọlọ́pàárọ̀ bàbá bàbá wa náà bàbá wa láéláé ó kọ bàbá wa láàmà jẹ ẹ lẹ́yìn ìjẹ́bù sí i. ó dìpẹ́ǹsì àwọ̀ kìnnìún. tòun àgbà wọ̀ tó yẹ pé ìyẹ́yàn lọ́wọ́ lórí òdodo àwọn eléyàn fẹ́ mú ìyá wa sìnà kó lórí tọ́lọ́ọ̀nù ọ̀tẹ̀ tí wọ́n ń bá wa ọ̀tẹ̀ pé tọ́lọ́ọ̀nù nìyá wa ṣe àwọn fẹ́ kó ṣe ti ṣètọ́nù ah let it continue nítorí pé tí wọn ò rí ìyá mú fún wọn fẹ́ mọ̀ ọ́mà àyàfi tí wọ́n bá padà fi hàn lẹ́yìn ikú ya pé àwọn tàṣì gbogbo ní táwọn ṣe ń gbà yẹn tí ọ̀dà ni kò sí wàhálà tí ẹ bá ṣàmójú kúrò tẹ ẹ ṣe àforíjì ọlọ́run bá fẹ́ ìjọba ìṣòjọ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت Ah, dọ́là àwọn kọ́ ìmọ̀ pé èmi kọ́ mo sẹ́ẹ̀ tiẹ̀ ẹ wò má sọ ìjọba ọmọdé yìí ṣé mo lè gbà wáyé.